akramakumullah ọ̀ràn yẹn ló jẹ́ o kájẹ́ ni tó ṣe wípé a mójútó sìn wa o olúwa ni wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in alladhina yadhunnuna annahum mulaqu rabbihim wa annahum ilayhi raji'un àwọn ẹni tí sọlẹ́t àti ìtẹ̀lé Allah tí ó rọrùn fún àwọn lonítẹríbọ kan àwọn ẹni tí wọ́n máa mọ̀ dájú pé àwọn pàdé olúwa ẹlẹ́dàá àwọn lọ́jọ́ kan ọ̀dọ̀ rẹ̀ làwọn sì fàbọ̀ sí àwọn ní máa mójú tẹ̀sìn kò ní ìgbàgbọ́ wípé wọ́n pàdé Allahu lọ́jọ́ kan ọ̀dọ̀ rẹ̀ ló wọ́n fàbọ̀ sí irú wọn ní máa fẹ̀sìn ṣeré irú wọn ní máa fetí pàlàbẹ̀ ẹ̀sìn irú wọn ní kì í kẹ́sìn kún kankan irú wọn ní wọ́n máa pè tí wọ́n máa ṣèṣe pé ṣé ni tèmi ṣe kàn ọ́ ṣé wọ́ lolú ó ni tó bá dijọ́ gbẹ̀ndàl tí wọ́n bá sì já síyà ṣé wọ́n lọ́bọ̀ ń jìyà tó ní irú àwọn ẹni tí ó kẹ̀sìn kún nìyẹn àwọn ẹni tí ó gbàgbọ́ pé àwọn pàdé Allahu lọ́jọ́ kan tó bá máa kọ́ pàdé Allahu lọ́jọ́ kan lẹ́sẹ̀ ògbèjì kò sí tàbí ṣùgbọ́n wàá mójútó ọ̀rọ̀ ara rẹ wàá jáwọ́ nídìí apọ̀ntì ọ̀yọ́ gbogbo bàjẹ́ gbogbo aburú eléyìí tó ń ṣe ó ti wa gbọ́dọ̀ pọ̀ ama sànù ẹ̀yin tó lu abòkùn ẹ sànù fowó rẹ fi tọrẹ sànù fásọ rẹ fi tọrọ sànù fóúnjẹ fi tọrọ sànù ọ̀rọ̀ ẹnu rẹ ń gbà mí ọgbà ẹlòmíì là lọ́wọ́ ewu sọ̀rọ̀ rere ọ̀rọ̀ rẹ ìwé tó bá kọ ń gbà mí ó ṣe dáadáa fọmọlá kejì rẹ kọ̀wé fún tó bá jẹ́ pé òwe ló bùkátà tí ó mú lọ bẹ tí wọ́n fi sànù rẹ kọ̀wé fún nítorí pé tí wọ́n bá mọ̀ pé wọ ọ̀ ń tọrọ ìpẹ́ fún kò sí tàbí ṣùgbọ́n àwọn náà ní fẹ́ kí ìwé tó kọ́kọ́ lọ lófo wọ́n ti torí tiẹ̀ wọ́n fún ní sẹ́yìn ó pàtàkì kájẹni tó jẹ́ pé a máa ṣàánú àwọn èèyàn káfi máa rántí pé ọjọ́ gbẹndàkìyà máa ń bẹ òní ló wúlò tó bá di kó kú tán kò sí nǹkan tí wọ́n fi wé rẹ̀ ṣe má torí pé tó bá ti kú ò lè kọ̀wé fẹ́nìkan kan mọ́. gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀jẹ̀ àjọpọ̀ nínú ọ̀rọ̀ wa Olúwa ẹlẹ́dàá wa ni yufuna bin nadri. ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا انا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نظره وسرورا وجزاهم بما صبروا جنه وحريرا قلوا ان توبا سيلري اولوا olùgbàgbọ́ دودو wọ́n máa mú ìlérí wọn ṣẹ tó bá jẹ́jẹ́ ikpe àwọn fẹ́ ṣe nǹkan fún Allah wọn mú wọn kì í ṣẹni tí tó ṣe ikpe ọtọ lọrọ wọn ọtọ níṣẹ́ wọn àwọn kì í ṣe munafiki ntọ́ bá ló ṣe ọgbọ́dọ̀ ọsọ pé tí olúwa ẹlẹ́dàá wa tó bá kí bàbá yín kó dìde látara naira ni ló fi tọrẹ fáwọn aláàánú tí bàbá wa gbádùn tán ọwọ́ àwọn one million hundred thousand lọ́nà mẹ́wàá náà wà ń kọ́ tó ń fẹnu rẹ̀ ká tó ń fi ṣèlérí jẹ́jẹ́ ó gbọ́dọ̀ mú ẹ̀jẹ̀ rẹ̀ ṣẹ bẹ́ẹ̀ ni ẹlòmíì yóò ní tí bàbá òun bá gbádùn ya Rabbana oṣù mẹ́ta yàtọ̀ sóṣù Ramadan lọ́wọ́ fi máa ṣoṣù yàmù fún ọ Allah láti dúpẹ́ fún ọ bàbá bá gbádùn ó ṣe tóṣù mẹ́ta àkọ́kọ́ ọ̀run bá wọ̀ ọwọ́ ń bí àwọn olùmẹ́dàkùn o tí ọ̀sán náà bá yọ ó ti fẹ́nu fagbó ó fẹ́nu fagbúrúgbúrú ti fagbó Allah bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹ́ rí yẹn wọ́n máa ń ṣèlérí jẹ́jẹ́ àmọ́ tó bá kankan musẹ́ wọn kì í musẹ́ táwọn olùgbàgbọ́ òdodo kọ́ tó bá ti jẹ́jẹ́ àbí wọ́n ṣèlérí kan wọ́n rí i pé àwọn musẹ́ ni. wa yakhafuna yawman kana sharruhu mustatira wọ́n sì máa ń bẹ̀rù ọjọ́ kan oná lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà tá à ń sọ parẹ́ aburú nínú ọjọ́ yìí báyìí yọ máa fò pẹ́ẹ́ pẹ́ẹ́ pẹ́ẹ́ bọ́lọ́ fẹ́ sálọ bọ́lọ́ fẹ́ sálọ ni. torí ẹ̀ kaburú yọ ọmọ bá ṣe wọn na pa at-ta'ama ala hubbihi oúnjẹ táwọn náà nífẹ̀ẹ́ sí oúnjẹ tí wọ́n ṣe tọ́dọ́sọ̀ oúnjẹ tó ṣe pé wọ́n ṣe ọgbádùn iná ni wọ́n máa fún miskina aláìní kì í ṣàjẹkù tó ọmọ pé wọn náà máa fún yàn lóúnjẹ àmọ́ tí ìsàlẹ̀ kòkò ètò ti dìdàkudà tí ó sì má kòkò la. sọmọ kí wọn náà máa ń fún yàn lóúnjẹ èyí tí wọn bá sè nílé rẹ ń jọyún tí wọn ò sè dá tó bí ọnu tọkàn fi sẹ́nu torí pé oúnjẹ wo ni wọn sè kalẹ̀ yìí báyìí tí iyọ̀ já báyìí àbí kí ló dé tó fi fi ṣúgà sínú ọbẹ̀ ó gbádùn ni ọkàn fi sẹ́nu lọba sọọlẹ lọba jáde ẹ lọ gbé fáwọn alimanjiri ẹ gbọrọ alimanjiri èsèyàn èyí tí ó wọ lọọ gbé fáwọn alimanjiri ń jẹ àbọ̀njẹ tí ìyàwó rẹ tó ro kàtí gbogbo ẹ dí kókó ọlọgbẹ fáwọn alimọnjìrì tí wọn tún lé ọkà indomi tó tún ro bẹ́ẹ̀ wàá gbà ìwọ tó ní wọn gbà tó máa tún roru ẹ irú rẹ nìkan lọ fún alimọnjìrì torí pa bàbá aláàánú ni ọ ìka burúkú aláìláàánú èèyàn burúkú lásán lásán ṣerú oúnjẹ tó lúwa ní kó máa fi tọrọ nù oúnjẹ tí wọn náà nífẹ̀ẹ́ sí masha allah tí wọn rú tó ń wọ pé a ah, oúnjẹ yìí báyìí mo lè jẹ adému méjì rẹ̀ islam ní má jẹ ajẹ ajẹ ajẹ ajẹ mójú yídà islam ní kò má jẹrú ẹ àmọ́ bí tí oúnjẹ yẹn dáadé fi tọrọ fáwọn aláìní oúnjẹ tẹ̀yin náà nífẹ̀ẹ́ sí ẹ rí i pé nínú fufu àti iyán kò sí tàbí ṣùgbọ́n ẹ fẹ́ràn iyán jù iyán tẹ gúnlé yín tó pọ̀ ẹ pín fáwọn aláìní ẹ rí i pé ẹnikẹ́ni tó bá jẹ àwọn àdúrà kan tó ṣe pé ẹlòmíì gan ò ní mọ tó ti wá ní ti dáadáa ní ọmọ ṣe fún yín bá lọ gbà á wàláhì tiẹ̀ dèrè nù oúnjẹ tẹ nífẹ̀ẹ́ sí ni kẹ́ máa fún yàn efe fáláìní ẹ fọmọ efe ẹ fáwọn ẹrúgun tí wọ́n mú lójú ogun táwọn ń wo pé tọ́ àwọn ọmọ bí táwọn ó ṣe jẹ ẹ wọn tẹ bá fún wọn lóúnjẹ yìí báyìí. ẹ máa sọ wọn máa sọ pé innama nut'imukum liwajhillah àwa ń fún yín lóúnjẹ yín ni o nítorí ojú Allah afẹ́fẹ́ rojú Allah ní lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù ojú Allah ìdẹ̀ra tó ju gbogbo ìdẹ̀ra lọ ni kéèyàn ó rí torí ẹ̀ lànà bíi Muhammad sallallahu alayhi wa sallam ó ní nígbà táwọn ọmọ àlìjánà tán bá wà àlìjánà tán olú ẹlẹ́dàá wa yóò ní sẹ́ǹfẹ́ kí n ṣoore fún yín eléyìí tó ṣe pé èyí tí ì ṣerú rẹ̀ fún yín tẹ́lẹ̀ àwọn ọmọ wa wò ó pé lẹ́yìn tó ti fún wa oore wo ńlọkù tó tún ṣe fún wa lẹ́yìn ìgbà tó ti fún wa lálìjánà allahu azza wa jal yóò wá fi ojú ara rẹ̀ yóò fi hàn àwọn ọmọ àlìjánà wọ́n wàá mọ̀ yìí pé ìdẹ̀ra rírojú allahu ó ju gbogbo ìdẹ̀ra táwọn wà nù rẹ̀ lọ lálìjánà abẹ́ allah dákun má ṣe lè wọ̀ tiwa náà ṣe wá lọ́kan nínú àwọn ẹrú rẹ tó fi sálìjánà ṣe wá lọ́kan nínú àwọn ẹrú rẹ tó ṣe pé ó fi rírí ojú rẹ ó tún fi ṣe ìdẹ̀ra fún wa innama nut'imukum liwajhillah àwọn òfin yín ló ń jẹ yìí o àfi nítorí pé a fẹ́ rojú Allah la nuridu minkum jaza'an wala shukura a fẹ́ sàn kan lọ́dọ̀ yín a sì fẹ́ pé kẹ́ ẹ dúpẹ́ fún wa yéé ṣe torí kẹ́ ẹ lè dúpẹ́ fún wa là ń fi ṣe. inna nakhafu min rabbina yawman abusan qamtarira ẹ̀rù tí ń bà wá òun náà ní ọjọ́ gbẹ̀ndà kìyàmà ọjọ́ tó ṣe pé gbogbo ojú wọn ò gbogbo ojú pọ̀ ni tí gbogbo sọ́kòkò birikiti ọjọ́ yìí là ń o olúwa wa san wọn lẹ́san fawaqahumullahu sharra dhalikal yawm allah yóò là wọn nínú aburú ọjọ́ yìí walaqahum nadratan wa surura yóò fún wa ní ìgbádùn àti ìdùnnú wa jazaa'um bima sabaru yóò san wọn lẹ́san lórí sùúrù wọn láfi sọ pé tó bá retí gbẹndàlùkìyàmọ tó ọmọ pé ń bọ̀ wá ṣe sùúrù wajazahum bima sabaru wàá ṣe sùúrù láti tẹ̀lé ti Allah wajazahum bima sabaru wàá ṣe sùúrù láti jìnnà sí nítorí wàá ṣe léwọ̀ wajazahum bima sabaru wàá ṣe sùúrù lórí àdánwò jannatan wa harira Allahu fún alálìjanna àti àwọn aṣọ hariri eléyìí tó ṣe kí wọ́n máa wọ̀ nínú rẹ̀ ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ nípa gbẹ̀ndàlùkìyàmù ìgbàgbọ́ tó ní nípa gbẹ̀ndàlùkìyàmù yìí yóò mú lè ṣe sùúrù láti dúró lójú ìjà ní ìgbà tí jihad bá dé irú wọn kì í sá lọ́jọ́ ogun irú wọn kì í pẹ̀yìn dà lọ́jọ́ ọjà gẹ́gẹ́ bí àwọn ọmọ ogun Talut bí wọ́n ti ṣe sọ fún Talut ní ìgbà tí wọ́n lọ kojú Jalut wípé la taqata lana al-yawma bi Jaluta wa junudih à ní agbára o tàfi lè kojú àti àwọn ọmọ ogun rẹ̀ lónìí o qala alladhina yadhunnuna annahum àwọn ẹni tó ṣe pé àwọn ní àmọ̀dájú wípé àwọn pàdé Allah nínú àwọn ọmọ ogun rẹ̀ àwọn dáhùn kam min fi'atin qalilatin ghalabat fi'atan kathiratan bi'idhnillah wallahu ma'as sabirin mélòó mélòó nínú àwọn ọmọ ogun tí wọ́n kéré ló ń kà ni wọ́n padà borí àwọn ọmọ ogun tí wọ́n pọ̀ ló ń kà pẹ̀lú yọ̀ǹda Allah nítorí pé Allah ń bẹ pẹ̀lú àwọn oníṣòro ẹ̀rí téèyàn bá ní ìgbàgbọ́ nígbà gbẹ̀ndàl kìyàm nítorí dájú òun náà ní gbójoojúmọ́ ayé ẹni ọmọ kíì sọ̀rọ̀ ara rẹ̀ yóò rí i pé àwọn nǹkan téèyàn máa ṣe téèyàn máa fi tẹ̀lé ti Allah òun nínú ṣe òun lójúmọ́ kan àwọn nǹkan téèyàn máa ṣe téèyàn máa fi jìnnà ṣe ń tolú wa fún ni láti ṣe òun rí i pé òun mójútó gidigidi òun ọ̀ máa mà máa rọ́lọ́ ẹ̀ṣẹ̀ òun ọ̀ máa máa máa ṣe àìdá àtàbúrú eléyìí tí wọ́n padà kó báwọn tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmà gbogbo ẹni tó bá gbàgbọ́ wípé gbẹ̀ndàlù kìyàmà ń bẹ ẹ pé nídìí káràkátà rẹ̀ yóò lóòótọ́ nídìí ọjà tí máa ń wọ́n tà yóò máa ni nídìí káràkátà rẹ̀ kò ní jẹ́ oníjàmbá kò ní jẹ́ ẹni tó ṣe pé yóò máa wá ọ̀nà fi kówó jọ tí nǹkan bá dàpọ̀ pẹ̀lú èèyàn yóò gbìyànjú láti jẹ́ ẹni tó dúró ti òdodo yóò sì jẹ́ ẹni tó ṣe fọkàn tán kò ní lẹ́mìí pé òun fẹ́ gbé àwọn èèyàn dá ní ìgbà tí ẹni tó gbàgbọ́ pé gbẹ̀ndàkìyà máa ń bẹ tó bá ń bá àwọn èèyàn ṣe yóò máa bá wọn ṣe níbàṣe pé kò ní wù mí tó bá di lọ́la gbẹ̀ndàkìyà mà kò ní nǹkan kan eléyìí tó ṣe pọ́ gbà nínú dáadáa tèmi nítorí pé ìjàmbá rẹ̀ ń ṣàbùrú sí ọ àwọn ìyàwó wọn wọn dáadáa wọn ò ní fi jàǹbá wọn ò ní fi bá ìyàwó gbé bẹ́ẹ̀ ni àwọn ọmọ wọn wọ́n fi dáadáa wọ́n fi bá àwọn ọmọ ṣe nítorí kọ́ma kọ́ma tún jẹ́ pé nínú ládàá ti bàbá inú wọn ti máa bù fọ́ma tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà àwọn ẹni tí ń ronú wípé gbẹ̀ndàlùkìyàmà ń bẹ wọ́n máa sọ ẹnu wa níbi kí ni màá máa fẹnu sọ gbogbo ń tà sọ tí ó kó bá wa àwọn ẹni tí ń ronú pa gbẹ̀ndàlùkìyàmà wọn kì í sọ wọn máa sọ ju wọn níbi fífi wo nǹkan eléyìí tó ṣe yí pé téèyàn bá fi ju woru rẹ ọ̀ràn rẹ kò ní tán lọ́la gbẹ̀ndàlù kìyàmà èèyàn lè ti torí rẹ̀ kọ́wọ́ gà wọn máa sọ wọn níbi nǹkan tí wọn bá nítorí pé bá láyé ń bí báyìí kò sí tàbí ìṣirò ń bẹ lórí tó bá tún di lọ́la ẹni tí ń ronú kò ní fọwọ́ rẹ̀ mú tí ọ̀dà kò ní fọpọlọ rẹ̀ má rorò kúrò kò ní fara rẹ̀ má ṣèṣekúṣe ẹni tí bá ti ń ronú nípa gbẹ̀ndẹ̀lù kìyàmà gbogbo nǹkan tí sunni ma allah tí mú kí ládàá ẹni ọ̀pọ̀ bí ká máa kí alukur'ani ká máa ronú nípa túmọ̀ ntànké ká sì máa fi ntànké tàn ronú nípa rẹ̀ ká máa fi ṣèwà wò yọ pọ̀ nínú ọ̀rọ̀ wọn ẹni tí bá ti ronú nípa pé gbẹ̀ndàkìyà máa ń bẹ at-tasbihat wal-adhkar ká máa ṣe àfọ̀mọ́ fún allah àti àwọn gbólóhùn rántí allah yọ pọ̀ lẹ́nu wọn nítorí pé wọ́n ronú pé gbẹ̀ndàkìyà ń bẹ kí wàá ní nǹkan náà eléyìí tó ṣe é pé yóò wà nínú ìwé iṣẹ́ àwọn tí ó ṣe sábàbí kí dáadáa àwọn kó pọ̀jù àìdáa lọ. ẹni tí máa ti ronú nípa pígbìndàlù kìí àmà ń bẹ ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn èèyàn máa ń dáa torí pé tí nǹkan bá dọ ọ̀pọ̀ pẹ̀lú ẹ̀ kò ní dúndùn ẹni tó fẹ́ jàǹbá rẹ̀ kò ní dúndùn ẹni tó fẹ́ yàn ọ̀jẹ̀ yóò máa ṣèṣe wípé èyí tá à ń ṣe láyé olùwọ́ tún padà fi hàn wá tó bá di lọ́la gbẹ̀ndàlù kìí àmà bẹ́ẹ̀mi mo bá dọ̀ bí wọ́n lọ bá dà mí gbogbo ẹ̀ lolúwa gbẹ̀san fẹ́ni tí wọ́n dà nínú nínú àwa méjèèjì bẹ́ẹ̀ ni irú wọn gbogbo ń tẹ́ bá jọ ṣe pẹ̀lú wọn ẹ rí i pé orí dáadáa náà ni wọ́n dúró orí òdodo ni wọ́n wà jama gbogbo wa náà nínú tó sọ wá di mùsùlùmí òun náà nípa àgbà pé gbẹ̀ndà kìyàmà bẹ̀ nítorí pé bó tiẹ̀ gbà ọmọ pé ó kù bá kú kí lọ́mọ tí ó ṣẹlẹ̀ sí ọ kí sọ́wọ́ rẹ lélẹ́yìn wà ọ̀dọ̀ Olúwa ẹlẹ́dàá wa ló wọn á ní kó gbàgbọ́ ìgbàgbọ́ kì í ṣe pé kọkàn máa jẹ́ lẹ́nu wípé mo gbàgbọ́ mo gbàgbọ́ nnún ìpalẹ̀mọ́ gbọ́dọ̀ kún ọ̀gbọ́dọ̀ ní ìpalẹ̀mọ́ tó péye wípé ọjọ́ yìí ń bọ̀ nítorí pé wàá kú ìgbà tó sì kú sí wàláhì kò sẹ́ni tó mọ̀ kò sí ẹni tó mọ̀ gbà tó ń kú torí ẹ gbogbo ìgbà gbogbo àkókò lèèyàn gbọ́dọ̀ wà nù palẹ̀mọ́ torí ẹ lÓlúwa sọ pé yá ayyuhalladhina amanu taqullaha haqqa wala tamutunna illa wa antum muslimun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Allah nípa pípáyà rẹ̀ ẹ ò gbọ́dọ̀ kú àyàfi ní mùsùlùmí gbà ó wà mọ màtí ń kú gbà ó ní wà mà tó kú a jẹ́ pé gbogbo ṣẹ́jú kọ̀ọ̀kan tí wọ́n bá bọ́ nínú ìgbésí ayé rẹ̀ gbogbo ṣẹ́jú àyà kọ̀ọ̀kan nínú ìgbésí ayé rẹ̀ ọ gbọ́dọ̀ rí pé mùsùlùmí ni ọ ọ gbọ́dọ̀ fi ṣàwádà ìgbà ah, ó sì jáde nínú ìsìláàmù nítorí kíni ṣé ó mú mi ní tí n bá ṣe islam ó sórí ibú tolúwa bá ní kó kú lẹ́sẹ̀kẹsẹ̀ tiẹ́ bọ́ gbọ́n tó ti ṣe sẹ́yìn gbogbo ẹ̀ bàjẹ́ nu láì fi gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ṣàwàdà ọ gbọ́dọ̀ gbà láti kú láì jẹ́ mùsùlùmí olúwa náà ni ó pa wá o òun ló sì ní gbọ́dọ̀ kú láì jẹ́ mùsùlùmí a jẹ́ pé gbogbo gbà mùsùlùmí òdodo inú palẹ̀mọ́ làwọn wà mùsùlùmí òdodo inú palẹ̀mọ́ wọn wà ó sì wá wípé gbogbo ẹni tó bá ti kú máa ń máa tà fàkọ́dọ̀ kọ́mẹ́tì kìyàmá tó hù ìgbéǹda kìyàmá tiẹ̀ ti bẹ̀rẹ̀ ìgbéǹda kìyàmá tá à ń sọ kó kú ni tiẹ̀ ti bẹ̀rẹ̀ ìgbéǹda kìyàmá ńlá wà lọ́jọ́ tó lu ó jí gbogbo wa dé torí pé láti inú sàárè náà ló ti dá mà ó ní mọ̀ ń lọ jàmá ìwọ bùkátà kẹ́nìkan tó ṣe tafsiri fún ọmọ ìwọ ti dá mà ń bẹ̀ kólú ẹlẹ́dàá wa kólú ẹlẹ́dàá kó fún wa ṣe kólú ẹlẹ́dàá wa iṣẹ́ aburú iṣẹ́ radarada palapala téèyàn ṣe tí téèyàn fi já sófo lọ́jọ́ gbẹ̀ndà kìyàmá abẹ́ olúwa kó má fi wá ṣe kóńgẹ́ rẹ̀ àwọn èyí tá a ti ṣẹlẹ́ṣẹ̀ kó lu adákùnjọ kó foríjìn wa kó ṣe wa lọ́mọ àlùjánnà aqulu qawli hadha واستغفر الله العظيم لي ولكم فاستغفروه انه هو الغفور الرحيم